ìbá ọlọ́run ọlọ́jọ́ ìní ọba tó ń jèmi ni wọn má ṣe bẹ̀rù ẹ mo kí gbogbo ẹ̀yin ìyá mo kí gbogbo ẹ̀yin bàbá jákèjádò àgbáyé ojú òní tiwọn lágbára ọlọ́run ọmọ yorùbá tọ́pìkì mi lè ní ó ní má bá wọn dáṣà kò séwé kò ségbò o àwọn bàbá ló bá a sọ̀rọ̀ lénìí àwọn ni àáfàá ẹgbà fọlọ́run ṣùgbọ́n kí n tó pè wọ́n wá ǹjẹ́ ìwọ tiẹ̀ mọ̀ pé ewé kan ń bẹ tó ń jó ní bí iná yàtọ̀ sí ewé wèrè pé o yàtọ̀ sí ewé iná ṣe hàn pé ewé iná yẹn ń tiẹ̀ afẹ́fẹ́ táfẹ́fẹ́ lásán bá kàn ẹ́ ibi tó bá gbìn sí táfẹ́fẹ́ bá ń fẹ́ sí ibi tó wà wá mọ̀ pé nǹkan ò fara rọ ṣùgbọ́n kan tó wá wà wọ́n pèlè ewé ìsìsì ká tó lọ sí gbogbo bẹ̀ yẹn àwọn èèyàn kan wà wọ́n ti bàṣẹ̀ ṣe jẹ́ wọ́n bàṣẹ̀ ìgùn jẹ́ wọ́n máa ń sọ fún wa pé ọ̀tọ̀ lòòṣà ọ̀tọ̀ ní ẹgbẹ́ ọ̀tọ̀ ní ìṣègùn ọ̀tọ̀ ní adáhunṣe gbogbo ẹ̀ náà abẹ́ ìṣẹ̀ṣe ló wà ṣùgbọ́n àwọn kan ń bà ṣẹ̀ṣe jẹ́ àwọn tó ń fi èèyàn tó ń jiyàn gbé tó ń pààyàn ẹ ò lè báyẹn lọ́dọ̀ tiwa onímájẹ̀mọ́ adúláwọ̀ ṣùgbọ́n nípa ewé àti egbò tí Elédùmarè dá ẹ ọlọ́run fi rán àwọn kan jà àwọn kan lọ àwọn kan tiẹ̀ ń jiyàn bàbá máa dá yín lóhùn lénìí wípé ṣé ṣeé ṣe káwọn èèyàn bíi hundred bíi twenty kọ́ bòyàn kan mọ́bì kan kẹ́niyẹn dẹ̀ lọ láàrin wọn láì rí pa tàbí kọ́ lọ́nkàn déédéé gbà ánú dìde kẹ́ni ẹ̀dẹ̀rẹ́ ẹ̀yọ́nú ọlọ́run ẹ àwọn bàbá máa dá yín lóhùn wọn á dá yín lóhùn lórí ẹ̀ lénìí ǹjẹ́ tiẹ̀ mọ̀ wípé àwọn kan máa ń sábà dáṣà wípé tí àwọn èèyàn bá ń sọ wípé ewé ń bẹ egbò ń bẹ irọ́ ló bá ń bẹ kì í ṣe irọ́ o for example èmi fẹ́ fún yín níṣẹ́ àṣírí kan lénìí wọ́n pe odó kan ní odó àbáláyé tí mo mọ̀ dáadáa ni o tí a ti confam odó àbáláyé yẹn ó ní bí wọ́n ṣe ń lò ó bọ́lọ̀ ń ṣe dá ẹ wá sí òde ayé ló ṣe máa wà ṣùgbọ́n wàá fi nǹkan kan bo ojú ara rẹ láṣìírí ọ̀gá tẹ́ ń wò yẹn tá à ń pè lálágẹmọ irú ẹ̀ nìkan lẹ́ máa gé o ló máa jẹ wàá kọjú síbi tí ọjọ́ ti yọ wàá wá mọ sílé lórí ó lórúkọ màlẹ́kà kan tó máa pè mí ò ní dárúkọ yẹn sìn ẹni tó bá lorú ẹ̀ tó bá jẹ́ pé ibi tó ti ń ṣiṣẹ́ wọn ò fẹ́ jẹ́ kó tayọ kó jókè òkun kó jẹ́ nílé wọ́n ló máa padà rẹ́yìn gbogbo wọn ọlọ́run fún wa láṣìírí nílẹ̀ Yorùbá ṣùgbọ́n Eh, ẹ jẹ́ ká dọ́dọ̀ àwọn bàbá náà kó tó di wípé a tẹ̀síwájú dádì ǹjẹ́ òótọ́ tiẹ̀ ní wípé nǹkan kan wà tó jẹ́ wípé tí àwọn èèyàn bá ṣe tó jẹ́ wípé tó bá fi sára tógun bá dé lójijì ogun yẹn ò ní gbèyàn lọ èèyàn á bọ́ lọ́wọ́ wọn ǹjẹ́ iṣẹ́ náà wà lóòótọ́ ṣe lè ṣàlàyé fáwọn èèyàn. iṣẹ́ náà wà ní lódodo eh, oògùn lówó owó ló oògùn òwọ́n owó ló wọ́n. owó ló ṣọ̀wọ́n. owó ló ṣọ̀wọ́n. Hmm. ó túmọ̀ sí pé tó bá rí owó wọn aṣoògùn. tí wọ́n bá rí owó yẹn aṣoògùn hmm. àìlówó lọ́wọ́ lèyìn ò lóògùn lọ́wọ́. Eh, àwọn kan wá ń complain dádì hmm. àwọn yẹn ń sọ wípé àwọn débi tí wọ́n ti sọ pé káwọn mówó wá àwọn dẹ̀ fún wọn lówó gba ẹbu lọ́gbé láwọn lọ́wọ́ kò ṣiṣẹ́ yẹn ló tún dùn àwọn tó dodo ni tó dọ́dọ̀ tí yín wá bá kọ̀fà. kò dodo ni bó bá jò ni wọ́n á rí kọ̀fáàmù kọ̀fáàmù tó ń bẹ ni pé téèyàn bá fẹ́ ṣe egbélé ni eh? pé egbé ń gbé ní lọ́nú odò ó ń gbé ní gun ọ̀pẹ irọ́ ni wọ́n pa hmm. hmm. wọn ò lóògùn àwọn tó ń dẹrù wọn fi ń dẹrù bàyìn ni wọn fi ń dẹrù bàyìn ni tó ṣe ni pé tí èèyàn bá lówó lọ́wọ́ yóò ṣògùn hmm. ẹni tí ò bá sì lè ṣògùn wọn ò gbé e lọ torí kí ni ni pé àìmọye ọba tí wọ́n ń gbé nílùú àìmọye olúọdẹ tí wọ́n ń gbé àmọ́ bó bá tọ́jú ara ẹ̀ ni wọn ò fi ní rí i gbé kábíyèsí lédùn ààrẹ ah. mo ti ẹ̀ gbọ́rọ̀ kan tí ẹ sọ ń jọ́ kan tẹ̀ ń fún wa lẹ́kọ̀ọ́ ah. ẹ ní wọ́n gbé olúọdẹ kan débi kan ìgbàjà tó gbé. nígbàjà hmm. ní ilẹ̀ Kwara. àwọn òtí ẹ̀ kí n fẹ́ sábà sọ agbègbè ni. Eh, ẹ èmi máa sọ ó dá lójú ni mo ṣe ń sọ wọ́n gbé lọ wọ́n tán lọ ni hmm. bá ṣe tan àpótí ẹ̀rí lọ yìí bẹ́ẹ̀ ni wọ́n ṣe tán lọ́nà hmm. kó lọ. wọ́n ní àwọn kó ká lọ bí ọmọ ẹ̀ pé ọmọ ẹ̀ bímọ lẹ́kọ̀ọ́ àṣẹ kókó àṣẹ rọ́ni àṣẹ ó ti lọ mórúkọ bàbá yẹn ó lọ ó ti hmm. ta ó ti gbowó hmm. kò mọ̀ pé bàbá yẹn máa dé gbẹ̀yìn olóòdẹ àwọn ìgbà tó ń bàbá yẹn ló fi bá wọlé lóògùn ẹni tí ò bá lóògùn kò lè wọlé o á kú sọ̀run. ẹni bó náà ṣe ń lọ lọ́nà ẹni bó ṣe ń lọ lọ́nà ló ń bi wọ́n pé ọ̀nà bí tẹ̀ ń gbé nígbà yìí ọ̀nà èkó kọ́ yìí. bàbá ń bèè lọ́wọ́ ẹ pé ọ̀nà èkó kọ́ yìí kì í ṣe èkó làwọn lọ yìí ibi táwọn lọ ti jìnnà. ìtẹ́tùsọ tó dẹ́rù bà mí ẹni pé bàtọ́ wa tún débẹ̀ tán ẹni ẹni ẹni wa fi lẹ̀. ó fi lẹ́lẹ̀ ó fi lẹ́lẹ̀ tán ló bá ní ló bá jáde ni wọ́n á béèrè pé ẹni tó fi ń lẹ́lẹ̀ dà kán pè wá káwọn jẹun àwọn ní bàbá ẹ̀ lè lọ́nbí o wọ́n ti fún wọn lóúnjẹ wọ́n ti fún wọn lóúnjẹ bàbá yìí tún jẹun <laughs> ó mutí láìmọ̀ tó ń bọ̀ wá ṣẹlẹ̀ sí i láìmọ̀ pé pé nǹkan fẹ́ ṣẹlẹ̀. kábíyèsí hmm. níbi tí wọ́n ti fẹ́ dì lọ́wọ́ ilé tó dárúkọ bóyá mi bàbá yìí dá sẹ́kùn. sọdá ó túmọ̀ sí wípé àwọn tí ò ní nǹkan kan ló máa ń dẹ́rù bàyàn pé kò sí eh, pé kò sí àfẹ́ yìí. àwọn tí ò ní nǹkan kan lọ́wọ́ ni wọ́n ṣe ra wọn ni. wọ́n parọ́ ni wọ́n parọ́ tani tó bá débi tó wà wọ́n bá á rí. tọ́ náwó ẹ̀. bóyá bá ti lè náwó. Hmm. ẹ fẹ́ lọ lú èbó lè ní tọ́ bá fẹ́ lọ lú èbó pé ah, mo fẹ́ lọ dadi ẹ má ti eh, ẹ má ti ṣí bẹ́ẹ̀ lọ ni ẹ má ti ṣí bẹ́ẹ̀ fún ẹ jẹ́ ká wá sọ báyìí ẹ jẹ́ ká sọ báyìí nípa ewé tí ẹ mú dání nǹkan eh, ẹ jẹ́ kó ewé nípa ewé tí mo mú dání bẹ́ẹ̀ ni èsìsì ni ó máa ń fi ara jóyàn ni hmm. bí wọ́n bá ti mú un lé èèyàn lára bá yóò jóyàn hmm. ó sì ṣiṣẹ́ wọ́n sì níṣẹ́ tí wọ́n fi ń ṣe wọ́n fi ń súre fún yàn ni. Hmm. ẹni tó bá dẹ̀ béèrè sí ìgbà yìí ẹni bá béèrè pé kéwọn fún un lóúnjẹ ìwọ̀ á hmm. fún ilé ìwọ jẹ. kábíyèsí elédùnmarè ǹjẹ́ kò jẹ́ bó ṣe jẹ́ ọ̀rọ̀ pọ̀ tí bàbá fẹ́ sọ kí bàbá fẹ́ flow gidi gan ẹ àtúmọ̀mù tó kù bọ̀ lọ́jọ́ mi ewé tí wọ́n fi wọ̀n wáyé ni ewé èṣìṣì wọ́n ní wípé òun làwọn àgbà máa sọ pé èṣìṣì kì í jóni lẹ́ẹ̀mejì ẹ̀ẹ̀kan ṣoṣo ni. tó bá ti ju ẹ báyìí wàá gbọ́ wàá gbọ́. ọmọ gbọ́dọ̀ bá fẹ́ sàyàn ládàá bí wọ́n bá ti ẹ̀kún tó tó bá tó bá ti ràn ó ti ẹ bàjẹ́ nìyẹn. kábíyèsí kábíyèsí ẹni tó fẹ́ ṣàyẹn yẹn. tó bá ti ṣàyẹn tí ó ti ó parí nìyẹn ó dàgbèsè. ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú ara wa ẹ jẹ́ ká tún nǹkan tá a ní ṣe ẹ yí jẹ́ ká fẹnu bà nǹkan tá a ní jẹ́ àwọn tó wá jẹ́ ọ̀bàyéjẹ́ láàrin wa àwọn ni ká nawọ́ wọn fún ìjọba àwọn ni ká pariwo wọn fáyé àwọn tó jẹ́ pé dáadáa ni wọ́n gbé dání láàrin wa ẹ já polongo àwọn náà fáyé lágbára ọlọ́run orí òní ta kò wá o ilẹ̀ á gbé wa níjà ṣùgbọ́n kò ní gbé ọ̀dàlẹ̀ àpótí ẹ̀rí ó dìgbà kan ná ẹ ṣeun.